àwọn ọkùnrin míì gan kọ́ lọ́wọ́ sàánú ni ọkùnrin kan yóò gbèrú eléyìí náà sílé o àwọn ọkùnrin ò lójú o ó dá mi lójú pé arábìnrin yìí kò sí ní ilé ọkọ kò sí lábẹ́ òrùlé ọkùnrin kankan tó bá sì jẹ́ pé ó wà lábẹ́ òrùlé ọkùnrin irú ọkùnrin tí arábìnrin ń bẹ lábẹ́ òrùlé rẹ̀ tẹ́ bá lọ wò dáadáa kò lè pé ńlá káyìí kò lè pé ńlá káyì torí tó bá pé ńlá káyì kò lè máa wo iye ọmọ rẹ àbí ká pé ìyàwó rẹ kó máa wòran kó a máa fẹ́ rẹ̀ ṣẹlẹ́yà kó máa àbí kó máa fẹ́ bí wọn ṣẹlẹ́yà lórí ẹ̀rọ ayélujára lákòókò náà obìnrin ò tí ẹ ẹ lérò obìnrin gidi kan tó gbádùn tó lálàáfíà kó a máa ṣe eré dáadáa báyìí lórí ẹ̀rọ ayélujára possible èkejì wa ni pé eléyìí kò yẹn ìrìjọ́ kan tó mú ọkọ sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá rí àfikọ́ ọmọ bú àwọn èèyàn nǹkan kìíní kan ìgbà wo bẹ́ẹ̀ ló ọ̀sọ̀ ọ̀sọ̀rọ̀ ni ọbú ọba àwo ọbọ̀wọ́ bàbá ọba àwo ìmáàmù Ògbómọ̀ṣọ́ chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló tún mú bọ́ ẹ̀ nísìn hm? àjẹ́bí ajé èèyàn gidi ti gbogbo ojú ẹgbẹ́ tí mo ẹgbẹ́ bíi mo tọ́kí tọ́jà tá rẹ ẹgbẹ́ bí ìgbà tí bí àgbàdo tí iye omi jẹ kọ́lọ́run ọba kó ni ẹ̀yìn tèmi kan fi wá sọ̀rọ̀ ẹni pé ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ súnmọ́ ẹ bá ní pè sákìyèsí nígbà kan náà mọ́ sọ̀rọ̀ kí a bá bú ẹ̀sìn látàrí pé àwa náà a fẹ́ ara wa kọ a fẹ́ kọ ẹ̀gbin kan ṣùgbọ́n a ò pé ẹ̀ẹ́lì rẹ nìkan tí ọmọ bú ẹ̀sìn ẹlẹ́sìn ní ìsìn àyàfi kó jẹ́ pé ẹni ẹ pé bóyá òun náà ó làákàyè rẹ̀ ọ̀nà rò so ojúlé ọmọ Yorùbá wo lè bá yín bú ẹ̀sìn ṣùgbọ́n ẹ kìlọ̀ fún ọmọbìnrin tí ọ̀gbẹ́n tí làákàyè rẹ̀ tó sápamọ́ tó hàǹgì ẹ sọ fún kó ṣe kí ni kó jáwọ́ níbi mímọ́ bẹnu àtẹ́lu àwọn àgbàlagbà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn mùsùlùmí ẹ bá ní sọ fún kò lè rí àwa káwọn ọmọ bú àgbàlagbà kan nínú ẹ̀sìn ẹlẹ́sìn torí pé kí ni àwa lẹ́kọ̀ọ́ wọ́n sì kọ́ wa sì gbẹ̀kọ́ ìlú ọmọ Yorùbá ètí mi fẹ́ sọ nìyẹn bá ní pèsè àkíyèsí o kì í bínú kì í bínú ọmọ àlèyàn ní fa o yorùbá sì bọ̀ wọ́n ní bíyàn bá lóun ò ní sóògùn ká ẹni tí ó jẹ́wọ́ yóò ṣe kíni yóò béèrè fún àwọn èso lóògùn ibi pàtì ẹ̀sùn ògùn ká a sì ní wọ́tá fún yẹn jẹ lọ́wọ́ ṣùgbọ́n bí èdè yorùbá ṣe lọ la ṣe sọ nílò ọmọ yorùbá á tún mọ pàdé